àwọn tí wọ́n pé nàìjíríà tí wọ́n da nàìjíríà pọ̀ tí wọ́n kẹ́ran mérò wọ́n da haúsá mọ́ yorùbá wọ́n dà mọ́ yíbò ọkùnrin kan mọ̀ngò páàkì lọ́wọ́ láti ìlú rẹ̀ tó sọ àpọ̀ ó ronúronú kí ni ó sọ nàìjíríà ìyàwó rẹ̀ lọ́wọ́ pé niger area níbi tá a wà yìí àṣẹ máa pè ní niger area naija area ọmọ bámu lóòótọ́ ó kọ tí wọ́n so wá pọ̀ tá a fi wọkọ̀ sọ bọ́nu. wọ́n wá kó wọn lọ ìlú èbó sáwọn la mọ̀wé tójú wa là àwọn haúsá náà wọ́n fi representative fúlẹ̀ Awolowo lọ Azikiwe lọ Amadu Bello lọ nàìjíríà bó o lẹ́sẹ̀ máa ṣèjọba bóyá bíran kan bá ṣe tán kí wọ́n gbé fúnran kejì kí wọ́n gbé fúnran kẹta àwa ara wa náà la la la sọ̀rọ̀ ńjọ́ náà ìbò la fi yanjú ẹ̀ tẹ́ èbó ń lọ bí ọ̀pẹ́ rẹ̀ èbó wa ló smooth jù tọ́jọ́ Queen English fún wa fọwọ́ tọ́ra wọn pánimẹ́ǹtì àwọn tí ń fè bọ́ yìí ojú wọn ti là ju o. bẹ́ẹ̀ bá gbẹ́jọba lé wọn lọ wọ́n dàbí ọgbọ́n wọ́n ṣe bí ìmọ̀ràn. at the end of the day wọ́n sọ abẹ̀bẹ̀ òkè lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún ibi pẹlẹbẹ nífi ń lélẹ̀. wọ́n gbà wọ́n gbé haúsá gorí wa wọ́n gbé wa sábẹ́ haúsá. láti gbà náà la ti ń bá a yìí. bá a bá wá rẹ́ nìkan tó lóun ó gbà wá lẹ̀ tí òun ó gba òmìnira fún wa ibi náà la fi sùnlẹ̀ yorùbá. ẹ wò ó bá a ṣe fi bi sú awólọ́wọ̀. níjọ́ tí awólọ́wọ̀ lòun ó gbòmìnira fún wa tó pe àwọn kan jọ nù ọmọ yorùbá. ní ẹ foríkorí wọn fi mọ̀kòmọ̀kà. ó yẹ ká gbòmìnira lóòótọ́. ìyà tí ń jẹ wá tó nílẹ̀ yorùbá. kóníkálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀. àwọn yorùbá náà la gbẹ̀yìn tá a lọ rèé ṣòfófó. ìjà wa lọ́fẹ́ gbé o. a ṣòfófó fún àwọn aláṣẹ òkè wọ́n bá gbáwó lọ́wọ́ mú ṣẹ́jú wa báyìí ni wọ́n fi mú tó yẹ kógun ọ̀sẹ̀lẹ̀ ńgbà náà ogun ọ̀sẹ̀lẹ̀ ni wọ́n bá ní ṣé wọ́n lọ gbọ́n a ò ní dájú ẹ̀wọ̀n fún fúnra wọn ẹ̀yin ara yín náà làwọn ó lò wọ́n lọ sọ́wọ́ ẹ̀ mọ́ wọ́n ní kó dájú jádùn àgbà tí ó dájọ́ Awólọ́wọ̀ ó ní káwọ́lọ́wọ̀ ọmọ ilẹ̀ wọn nígbà dájọ́ tán níwà ń fọwọ́ rẹ̀ èyí ò túmọ̀ sí pé jẹ́jẹ́ mi mo dúró tí ẹni ń ṣe ni mo ṣe yìí o. ẹ wá wò gbà tá a ti kó sínú ẹ̀ tá a ti wà nù gbèkùn Fẹlá dìde ó kékékéké orí ẹ̀ ló kú sí. ẹni wọn kọ́kọ́ fi kàyéfì pa Délé Gíwá ni látàwọn póòsì sí torí wípé ó rí ọ̀rọ̀ kan gíńjà òhùn ilẹ̀ ẹnìkan ni á lọ́lẹ̀ ẹ̀wọ̀n wọ́n ní á mú nígbà Adeleke wá ọwọ́ arán níròyìn lọ́ọ̀lú èbó níbi tẹ́ni yẹn wà wọ́n wá ya fọ́tò rẹ̀ wọ́n ìntàfíù ẹni yẹn ìyẹn lọ sọ fún wọn pé ń tẹ́ lọ́lẹ̀ ẹ̀wọ̀n ní ọ̀nbẹ́ ń bí báyìí o ẹ̀wọ̀n ni ọmọ wọ̀ọ́rì á pọ́sì lẹ́tà kan sí ọ̀tọ́ bá dọ̀tún la dúró lé nírọ̀lẹ́ ó ń gbé lẹ́tà lé lọ́wọ́ báyìí wọ́n ní sọ lọ́gbàá wọ́n lò lọ́gbàá wọ́n tẹ rìmóòtù ni gbọ́lá ẹ wo ọ̀nkú bọ́lá ìgè òun náà ló ń gbógbìjà yorùbá wọ́n rí bí ìbò ń lọ wípé ibi bọ́lá ìgè bá ń lọ ní gbogbo yorùbá ń lọ ọ̀sẹ̀ kan òru kan ní apá bọ́lá àgè odidi mínísítà ètò ìdájọ́ ẹ wòye ọlọ́pàá ti ń sọ ẹ wòye mùpó ti ń sọ wọ́n pa bọ́lá àgè ọ̀fọ́ òfìrù nagbá ẹ wo bí ẹ ṣe pa adélakùn bá a jí adélakùn tó lágbára tó láyà tó lóògùn wọ́n mọ̀ pọ́n ló lè gbé múnú ọmọ yorùbá ayé ológun ni a gbé lọ ọgbà ẹ̀wọ̀n wọ́n de adélakùn mọ́lẹ̀ nínú ẹ̀wọ̀n náà ládélakùn ọ̀hún kú sí. ẹ rántí Gani Fáwẹ̀ mi. lọ́ọ̀yà ni agbófinró ni ṣíṣe ń ṣòfin tó. ọlọ́run ó gbìjà Yorùbá gbígbàmú tí wọ́n gbàmú báyìí. wọ́n ní àwọn kọ́ da kinní kan lẹ̀ bí kọjọ kọjọ powder ọjọ́ kan tó wọ́n bá gbálẹ̀ ẹ̀bẹ̀ àbí wọ́n bá gbẹ́lẹ̀ ẹ̀bẹ̀ lásán tó bá fi sí ìyàn mú kò ní lóye ọdún tọ́lọ́run kọ fún mọ́. wọ́n tì í mọ́nú àtìmọ́lé ibi wọ́n fi nǹkan sí. ibẹ̀ lọ́gbà wọlé àárẹ̀. àwọn èèyàn bí wọ́n ṣe ń pa wọ́n lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan nu. tá a bá ka yorùbá tí wọ́n ti pa kò lóǹkà. ọmọ yorùbá wo lọ́lọ́wọ́n gbà wálẹ̀ tí wọn ò mú rí wọ́n mú ọbásanjọ́ ọbásanjọ́ bó ṣe tó wọ́n mú.